my dream for you is a good dream. My dream for you is a good dream. Oh, ṣùgbọ́n ẹni agbójókun lé kò jẹ́ ní àgbà. ṣùgbọ́n ẹni agbójókun tá a pé ká fẹ̀yìntì kìkìdá ẹ̀gún ló jẹ́ like I have a good dream for you olólùfẹ́ mi why do you do me so you know I love you so much àwẹ̀ mi lórí ẹ̀ dákun má jẹ́ kó já sásán ó eh, oh, ṣùgbọ́n ẹni. ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu pé mi ò fẹ́ yà nílé mi oríṣiríṣi ọ̀nà ṣóun ni a lè fi jẹni ìwà mi ìṣe mi kó má kó ìyà jẹ ó mò ń bẹ̀bẹ̀ ó ṣá òkè dákun. ìyá ìyá máyà lẹ́mí o ìyá ìyá máyà lẹ́mí o ìyá. ojú kò jẹ́ ẹ ṣiṣẹ́. ṣé ẹ tí ọmọ wa kò fẹ́ fẹ́ lélẹ̀. yes daddy. ṣé mọ́mí ẹ náà lè sọ pọ̀ rà rí. ẹ pẹ̀lẹ́ ẹ jọ kí ni orúkọ ti yín. bisimilayi. kí ni lórúkọ yín. orúkọ tèmi ni afa lukman ọmọ imam nurudin gbogbo ti yé wa. oh my god lukman àbí ọmọ afa nurudin tó jẹ́ imam ti gbogbo yé wa. gbogbo ti yé wa yìí. nǹkan tí èmi rí sí. sá sá. ẹ̀jẹ̀ ń gbàdúrà ṣáájú gbogbo ẹ ṣe jẹ́ ká parí àwọn ọ̀rọ̀ yìí tán ká wá fa àdúrà kápá káfí kágbá ẹ̀ lẹ̀. ẹ ẹ sọ̀rọ̀ yóò dá náà bá wọn. o fẹ́ sọ̀rọ̀. mo fò pé àti christian àti muslim we are serving the same god ìkan tó kàn jẹ́ pé ó ṣe kókó ni pé kéèyàn jẹ́ ọmọlúwàbí kó dẹ̀ wà trustworthy. bẹ́ẹ̀ ni yẹn wa. àbí tó bá ti lè fara yín. ẹ dẹ̀ máa wà trustworthy àbí. Ah, bẹ́ẹ̀ ni sà. àbálùbọ̀n. náà ẹ wò ẹ ní ìṣẹ́jú méjì péré láti lò sí nínú ilé yìí torí when next you come here I will personally kill you. ẹ jọ fún ìbọn mi. Lisa, èmi ni àbá lórí dín, ẹ wọ́n rò ní mi ayé mi, èyí ìwà mi yẹ It's very long. it's very bad. Èmi ni ìlànà. No, let me tell you. When next you want to bring somebody here that you may marry, be reasonable and talk. Be sure. When I'm talking, you talk. When you want to bring somebody that you will marry, bring a reasonable person. I mean, I'm doing, I'm doing, oh man. fẹ̀yìntì kìkìdá ẹ̀gún ló jẹ́ like I ever do. hello. hello pastor pastor mo ń gbọ́ yín pastor mo ń gbọ́ yín. oyin dàmọ́lá níbo ló wà. ẹ wo pastor mo ní purọ́ fún yín mo ti wà ní LA. ó wà ní LA. LA Los Angeles hours ago o ni mo ti wà ní airport tí mò ń wá ẹ káàkiri nítorí pé arrangement ẹ make ni pé ọ̀dọ̀ mi ló máa dé sí. pásítọ̀ ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ ní bínú ni o nǹkan tó yẹ pé mo ṣe dé bá sí New York pa mo kọ rí pé ọ̀rẹ́ mi ó ti send ticket sí mi and you know what what what mo mo mo kọ̀ sáré wá ni you know. ṣé o mọ̀ pé o lóyún jẹ́ wá sọ fún ṣe o mọ̀ pé Amẹ́ríkà tó wá sí ó yàtọ̀ síbi tó ti ń bọ̀ àti pé oríṣiríṣi ọ̀rẹ́ ló wà ní Amẹ́ríkà yìí o àwọn ọ̀rẹ́ mi wà tẹ́ pé drug náà ń ṣe àwọn ọ̀rẹ́ mi dẹ̀ wà tẹ́ pé iṣẹ́ aṣẹ́wó náà ń ṣe àwọn míì tún wà tẹ́ pé fraud náà ń ṣe tòmí mọ́rẹ́lẹ̀ tí o choose níbẹ̀ yìí o ok oyin bíbélì sọ wípé ọ̀nà kan wà tó dára lójú ènìyàn. Ah, pásítọ̀ a ní mo wà òkè ẹ̀yin gan fúnra yín ẹ̀ wà alright. Ah, ẹ wo Pastor, mo wà òkè mo wà òkè mo wà ókè. hello hello hello <laughs> hey ọmọ yìí ti kọ́ọ̀tù fóònù mọ́ mi létí ó ti da ọ̀nà kan wà tó dà fẹ́ ni kó dára lójú ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ òun ni ọ̀nà ikú ah! <laughs> mi ò yí ń ta ah! pásítọ̀ ẹ̀fẹ̀ pa gbogbo pàrọ̀ mi jẹ́ ṣá ẹ́ èmi kí wọ́n máa gbé lọ́rọ̀ pásítọ̀ ṣé mo jọ missionary àbí mo jọ sísítà ni ok nígbà wo ọ̀rọ̀ sísítà lè ní <laughs> kí èmi wọ́n máa gbé New York nínú òtútù <laughs> nínú city of Angel yìí wọ́n gbà pé Nigerian angel kan ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ wo òun afẹ́kẹ́mi wà ní New York níbi tí snow wà tó tutù pọ̀ sí ẹ wo òun lẹ́lẹ̀ ẹ wo òun ẹ wo òun wọ́n mú ẹ dá ọ̀fẹ́. olólùfẹ́ mi Why do you do me so? You know I love you so much. Pẹ̀lẹ́ ọkọ mi adẹ̀ kú oríire náà. Irú oríire báyìí kò ní tán nínú ilé. Ṣọdọ̀ oríyàwó ẹ̀ tó lọ sọ́run yẹn náà, ó máa kẹ́rù máa kẹ́rù wà bá wa ni. Irú oríire yóò ní tán nínú ilé. Inú mi dùn o, inú mi dùn gidi fún ẹ. Mo gbá ti ọmọ gidi ní. Àǹtí um, Ṣẹ́rí, inú mi dùn lọ́pọ̀lọpọ̀. So many things wà tó jẹ́ pé ẹ̀yin ò mọ̀ jẹ́ pé mi mọ̀ ṣé rí ìyàwó mi ọmọlúwàbí ni bó ṣe lọ sílùú òyìnbó yẹn ó gbóyún lọ ni oh sorry ẹ̀yin ò mọ̀ mo mention pé ó gbóyún lọ ni ìtorí pé irú oyún tó gbé lọ yẹn tó bá máa fi bímọ yẹn sílùú òyìnbó ọmọ yẹn gan èmi gan máa gbàwé lórí ẹ̀ màá ní citizenship lórí ọmọ yẹn irú ẹ̀yin tẹ́jú àbúrò mọ́mi wa àtàbúrò mi tẹ bá máa lọ sílùú òyìnbó ẹgbẹ́ máa rí ibi dé sí kò yí pé kò máa lọ sí amẹ́ríkà ẹ̀ ní rí ibi dé just because àwọn ti wà ń bẹ̀ wọ́n ti lọ́ọ́ ṣe lédè wa. ẹ wo èmi ní contrary opinion náà actually mi sọ pé nǹkan tó ṣẹlẹ̀ mi sọ pé nǹkan tó dáa kọ́ ló ṣẹlẹ̀ nǹkan tó dáa ni àmọ́ ṣé ní gbogbo àjíà pé kí ọkọ máa gbé ní nàìjíríà kí ẹ̀rọ máa gbé lókè òkun èmi ò bá yẹn tó dáa kind of idea because ọjọ́ gbàgbọ́ pẹ̀lú àwọn ọgbọ̀n ojú ilé òkà ara yín tó abúlé ìdásílẹ̀ tí oníkálukú gbé lọ́tọ̀ọ̀tọ̀ yìí ẹ̀yìn sì yẹ sí gbègbè bàṣẹlẹ̀ oríṣiríṣi ìbàlẹ̀ ara wò àwọn ẹlẹ́bí tó wà ń bẹ̀rẹ̀ sí ojú ìmọ̀ká wọn àmì mo nígbà kan ń bẹ̀rẹ̀ èmi ò láìkè ẹ̀ mi fi tán tán ààbò. no no no no no don't get it twisted àbúrò between you and I òun pé ìyàwó mi wà for miss cause she's too straight òun ṣe mo ní ìyá you know ló ṣe lọ sí ìlú òyìnbó yẹn ó sì kí ọ̀ láì fún mi ni kò dá ń ṣe ìbọn nìkan ó sì kí ẹ̀ fún wọn ó sì kí ẹ̀ fún àbẹ́ ìmọ̀ mi wá tẹ́bá lọ ní ìbò ẹ̀ sí so máa ń ronú bẹ́yìn èmi o èmi o èmi gẹ́gẹ́ bíi káyọ̀dé o kí mástà o ìyàwó mi mo bìlí nínú ẹ̀ mo bìlí wọn náà dẹ́nu pé mo lọ́ọ̀fù wọn bá kú. o tiẹ̀ sí nǹkan tó bá dínú ẹ̀ èmi ò tí ì rí nǹkan tí ò dá nínú ẹ̀. ibi ilé ọ̀run ilé èmi ò rí nǹkan tó bàdé nínú ẹ̀ ìwé náà dẹ̀ mọ́mọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ó mọ̀ pé kí n ṣọ̀mọ́ onírànù àmọ́ ju gbogbo ẹ lọ ọlọ́run wa tọ́jú ẹ̀. èmi ò sọ fún ọmọ gidi kan àmọ́ nǹkan tí yẹn bá fi sílẹ̀ báyìí ẹ̀rẹ̀ wú tó. ó dáa ọlọ́run á wa mójútó nǹkan orí báyìí kò ní pọ́n nínú ilé. àmì ìṣe náà bí àgbá ìṣe. ẹ̀yin girls so bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. nǹkan tí màá ṣe ń sìn ni pé màá gba àkáǹtì ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta but ẹni tó bá get ìbírò kẹ́ fún mi òun credit àkáǹtì. ah ṣebí tó bá ti ṣe pé lórí òwò ni ẹ máa send ẹ sákàǹtì mi ẹ fi yẹn dá mi ṣebí bí Rónkẹ́ pàdé mi gidi ọ̀rẹ́ mi ni. ṣe é má wọlé lónìí sọ̀lá ẹ fún un ah, ah, tó ti ṣe pé máa ṣe pé wọ́n ti ẹ̀ máa ń ṣe yẹn lọ. Ah, ṣé ìwọ kí n gbọ́ ìwò sí ti rẹ̀ àbí ìwọ nìkan lọ́rọ̀ ìbí Rónkẹ́. ó máa ń bẹ gan-an àlọ́ ọ̀yà ó máa ń bẹ gidi gan-an ẹ wo bí nǹkan tẹ̀yìn sọjà rẹ̀ ọ̀rọ̀ tẹ fi bẹ̀rẹ̀ gangan ní kókó ẹ má wọrí tí ló máa jẹ́ gbẹ̀yìn ṣébìrin kẹ tí ló máa jẹ́ kọ́ra fọ́ra balẹ̀ ṣùgbọ́n ẹ má disappoint wa. tí tó bá ti kò sí wàhálà ẹ ní ìdá tí a gé o mo mọ nǹkan tí màá ṣe ẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó gé ẹ̀tẹ̀ o àtẹni tí ò gé ẹ̀tẹ̀ o I will make all of you happy okay. ẹ̀yin tẹ má wọrí ẹ gbàgbé tí mo onítọ̀la ẹ̀yin máa ṣiṣẹ́ yẹn ṣe bówó ṣàmáwá káàntì mi. fòwò ní gbogbo wa ṣe mọ̀ fún gbogbo wa náà nìyẹn bẹ ìbínú kẹrù. ṣé ń bẹ báyìí. fọlákẹ́ mo rí i pé ìwà àti ìbírúnkẹ́ close dáadáa ogun ṣe invite wa sí ibà sórí ìbírúnkẹ́ ń ṣe nǹkan tó dùn mí ó dẹ̀ ń dùn mí gan-an tí màá rẹ̀ sọ síta màá dàbí èèyàn burúkú ó lè bí ìpẹ́ ọjọ́ tí àti ìbírúnkẹ́ ti ń jáde thirteen date kò gbà kí màá tó ní nǹkan papọ̀. what. ìwọ náà sọ pé what bó ṣe máa ń ṣe all the time ìwádìí fẹ́ súnmọ́ báyìí a máa sọ fún mi pé no no a máa bára sára ṣá máa ṣe ó dẹ̀ pé ara yìí òjò ti kò ń ṣòkòtà. but ibi ronke <laughs> èmi expect kíkọ ti máa lọ láàrin ìlú méjèèjì nìyà kí ni ìtumọ̀ gbogbo lè. kan ò ní wọnú nǹkan ọkàn wọnú kankan àtọ tí ló máa ń bára sá all the time tó máa bó ṣe máa ń ṣe nìyí mo dẹ̀ máa ń sọ fún yín pé ara tó òun yìí kò ń ṣòkòtà kò lè rí kí mo ṣe fi sára kú kò fẹ́ gbà fún yín. so ṣé nǹkan tó pè mí wá san bíbá yìí nìyẹn. Hmm ó wá embarrass ni àbí níṣojú ọ̀rẹ́ mi mo sọ́rí gan tó bá ti lè dúró dọjọ́ wedding kó lọ wẹ́ lómi. nǹkan tó ń ṣe náà ni mo lọ nǹkan tó máa ń bá mi sọ all the time. please. níbo ló wá ń lọ. i'm going. Ronke ibi Ronke Ronke. but at the same time all blame goes to you because mi ò mọ nǹkan tó wà lára ìbí Ronke tí kò sí lákàrà. Just take a look at me now. Láti òkè délẹ̀. Just. Kí ló wà lára ibi wọn kẹ́ gbọ̀ngàn náà? <coughs> If you don't care this, if you don't care that. Torí kí ni? Wà á dùn jọ jọ tútù dìde náà tún dìde náà tún dìde náà jọ. Just take a look at me. Ah, mo gbé aṣọ tí mo wá sí ibà yìí wọ́n jókòó ní òdìdé rí ìrí ẹ̀yìn ah, ah, aṣọ òdùnmọ́ rẹ̀ ó mú kò ti ṣẹlẹ̀ ebi o máa ṣe báyìí lálẹ́. no no mi ò lè sùn síbí bá because tó ṣe lọ yẹn a máa retí kí n wá bá wọn tí bá dẹ̀ lọ́ba a máa suspect but mo promise ẹ̀ máa padà wá bíbá ẹ̀ lọ́la. o oh, ṣọ i promise you. má gbé kí ni ìlọ́ta má gbé kí kí kí kí. ìyá ìyá máyà lé mi o ìyá ìyá. ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu pé mi ò fẹ́ nílé mi oríṣiríṣi ọ̀nà ṣóun ni a lè fi jẹni ìwà mi ìṣe mi kó má kó ìyà jẹ mí ó mò ń bẹ̀bẹ̀ ó ṣá dákun. ìyá ìyá máyà lẹ́mí o ìyá ìyá máyà lẹ́mí o ìyá ìmọ̀dé mo gbójú mi sókè sí ọ Èdùà. bá ṣùgbọ́n ẹni agbójókun lẹ́kọ̀ọ́ jẹ́ ní. Thank you. jókòó jókòó kó fílà tó. yankí gbọ̀ngàn lélẹ̀ ọmọ lè ṣe fine. ìlú mi kí ló gbé sí mi. èdè irú epo kankan tá a máa jẹ náà ni ọ̀gá ilé yóò bá ìlú ó gbé gold silver bronze orí tébù áá ó bínú gan ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ friendship mi. friendship mi ojú ẹ̀ oye ṣàkóso ṣàkóso inú mi dùn láti rí I'm telling you, you looking good. Oh my God, you're looking great. Ìyàwó rẹ̀ ti ṣọ́ bọ̀bọ̀ ẹ́. Ọ̀gá Jimmy, ń jì mí ah, ah. ọ̀rẹ́ mi keep fit ó mọ̀ pé gbogbo side chicken wọn easy All of it, gbọ́kọ́ come. èmi gan go motivate you while America. yìí. Ah, èwo tún lè di tó gbé wa ẹ ṣé ọkọ ẹ̀ lè bínú ṣá pé ò lọ New York ó gba California wá. ọkọ mi fọkọ mi sílẹ̀ mo ṣe wà yìí odò méje ló separate èmi àti ẹ̀ hmm. kò lè ṣe ja tó fẹ́ wẹ̀ wá síbí báyìí ah. kò lè wẹ̀ dé bí. òbí fẹ́yàn gidi ọlọ́ọ̀ ẹ́ bọ̀ ọlọ́kì gan. àdúpẹ́ fẹ́lẹ̀ dá ẹ̀ pé hmm, o bọkọ mi lé because ẹ gbàgbọ́ pé mí yẹn ọkọ mi wà rán ni wọn pé sójà lọkọ mi. Hmm. Hey, my son, my good because I hear you're gonna come in blue gun with your voice. You're so lucky he's not around. So you know what, babe? I'm gonna spoil your city. Yeah, little one. Have fun. I'm a It's in everything. Eh, already. Kill my máa Kill my ló You can eat something. Everything. everything. everything. <laughs> Ah, everything nítorí ọlá nítorí ipò. nítorí owó. ẹ jẹ́ torí ọlọ́run ẹ bá mi make sure ẹ bá mi try ṣe ti gbọ́ because every good don very very important to me ó dẹ̀ need it urgently so ẹ jọ torí ọlọ́run help me pé tí wọn náà máa ń wo àwọn ìwà tó máa ń tẹ̀ fẹ́ dàbẹ́ ní pé kò tó rárá yìí ó mọ̀ pé irú gold yìí wà precious ẹ̀ báyìí ó mú fún mi ẹ̀gbẹ́ kí bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ó wá mú fún ìyàwó mi ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni. ká gbà pé mo ti ṣe mistake yẹn lọ irú ẹ̀ ní wáyé lọ́jọ́ mi ṣe àwí solution ni ká wá bí mo ṣe máa get ẹ̀ urgently ìyẹn ló mọ́tà báyìí ẹ jọ̀ọ́. ọ̀pọ̀ prayer tèmi ni wípé kó má ì tí mo lọ sí ìlú òyìnbó because tó bá mo lọ sí ìlú òyìnbó kò sí nǹkan tí mo lè ṣe sí o orí pé mò ń pinnu lélẹ̀ nǹkan yẹn kò gbé ah, fóònù. àná òṣèré dùn bẹ́ẹ̀ ah, ah wọ́n is máa mú lọ sábẹ́ẹ̀d náà nǹkan tí mo kó fún ọkọ bá mi tọ́jú síbi bá máa kó lọ bed náà Now, ah she wouldn't do that ẹ wo ẹ keep on calling maybe she's sleeping or something just keep calling her. all right màá tún bẹ́ẹ̀ try ẹ̀ mo pray pé kó má jẹ́ pé mo lọ sílùú òyìnbó o. o ah, gbọ́dọ̀ lọ o. Mm, máa wọrí màá tún pè ṣá ẹ ṣe ìgbẹ́ màá jò mọ̀. èmi bá pè é ẹ tẹ̀kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ àwọn ọmọ yẹn ò dá o. kó máa mọ ìròyìn sí ẹ kó o mú fẹ́ ọlá nítorí ipò. ọkọ mi ìdùnnú mi ayọ̀ mi ìfẹ́ mi ẹni tó ń jẹ́ kínú mi dùn olólùfẹ́ mi wà òkè but mi ò tún wà òkè o gbogbo èpò yìí kàn ń yí ni ó kàn ń dùn mí ni ó kàn ń rọ́ mi ni. wo àwọn dókítà ìfẹ́ ṣe mí léṣe o wọ́n ti fún mi ń bí o kàn ọkàn fún mi ń bí o ni kò dẹ̀ ní dáa kí kankan ṣe mí o. pẹ́ẹ́nì sweeter wà á ní láti send owó sí mi o mo ní ìdòwò gan o o ṣàrí bill tí mo send sí ẹ ẹ apart from that bill wà á kàn fi nǹkan kan fún mi kí n fi take care ara mi náà òye ẹ kò ní dá kíyà máa jẹ mí náà kí n máa depend lórí ọ̀rẹ́ mi ṣáà mi kankan sí i. o ṣe jẹ́pẹ́jẹ́ some thousands of dollars. oh baby i love you i miss you die I'm amú mi sẹ́gàn ọyọkọ̀ bá tọ́ pẹ́ ọṣùmọ̀ bẹ́ẹ̀. <laughs> yẹ kó máa gún mẹ́ẹ̀ dáadáa síra tọmọ ẹ bá máa yọ báyìí ó máa ń tì láti yọ yẹ <laughs> i love you i love you i'm kissing you to the phone orí pé mo ń kiss ẹ to the phone bye èyí dààmú ọ̀la tó dààmú ọ̀la tó yìí ọ̀la tó ọwọ́ ọ̀la tó wá gan ọmọla ó wá gan pamọ́la mo wá ń wẹ̀ ní ọlá coming coming coming coming coming. Hey, baby, how ah kúnlé kúnlé mo wà ókè. báwo ni má bí pé mo pẹ́ ṣubọ́ báyìí. Ah, traffic ni jọ. má wọrí o àṣà ń pa mi wà mí kẹ́ up to me now gbogbo fàájì ló máa bá mi pa. for sure for sure. ọ̀rẹ́ mi èmi àti kúnlẹ̀ àti ń gbásíkọ̀sì lọ. ok ṣé ọ̀rẹ́ wà lára ń dùn. ẹ já máa lọ já máa lọ. ẹ a lọ a lọ bébì a lọ. ẹ ah! fàájì o. no wàhálà máa gbá fàájì yẹn dalẹ̀. prayer prayer prayer àdúrà gbogbo ènìyàn ní pé ká má ṣe dààmú àdúrà mi ní pé tèmi má ṣe dààmú tó bá níbi tiwa mi ti ń kóyà jẹ mí tó bá níbi tí ṣe mi ti ń kóyà jẹ mí Èdùmàrè à ń you. Let her be mercy. Oh, God, let her be mercy. Àwọn ọgbẹ́ méjì kan ló lé mi. Relax, relax, hold on, come here, come here, relax, relax, come, come, come. Relax, go here, relax. Come down, hold on. Ẹ ẹ bọ ẹ wetin happen guy, wetin happen, kí ló ṣẹlẹ̀? Wọ́n wá, ṣé wọ́n fẹ́ kú fún àbí? Ah, kí ló ní by ìpínlẹ̀ tí obìnrin lè yìnà kí ló ṣe fún dẹ̀dẹ̀ lọ́wọ́ wọ́n àpòlù kí ló dé. òun bí ìlọrin bẹ́sẹ̀ mi mọ gẹ́rin àmọ́ là ń lé àbí. ẹ mo lè béèrè lọ́wọ́ yín ah you be guy now be guy wetin happen now obìnrin lè lè jẹ́kẹ́jẹ́kẹ́ tẹ́ ẹ lè jẹ́ dàgbére lè gbẹ̀lẹ̀. ṣé o ṣe dàgbére làbí jábì jẹ́ fún ọkùnrin fún ọ̀ndà yẹn ok ìwọ ni fàdá àbí. bí ló ṣe lè ẹ ló ṣe lè ẹ ló dé. wojú ẹ̀ wòkòwòkò ní ọ̀bẹ́ni tó wọn níṣẹ́ èwo ni titi ẹ̀ mẹ́ tó lóun lọ́ọ́ lájà ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ìwé ni mo rán ẹ pé kó lọ́ọ́ ọlọ́run ló ní wọn pa síbẹ̀ ṣé nígbà tó di pé wọ́n nà ta tó yẹ dákú ni or something lẹ́yìn kan pè mí wípé ẹjọ́ ṣé ọmọ yín ló ní nọ́mbà yìí nǹkan kan tí mo sọ pé ọmọ tí mo lọ́mọ mi ni òun mo fi débẹ̀ náà bọ́ọ̀ bá ṣe pa sí mi lọ́rùn nìyẹn tá a máa ní pé òun lọ làjà ní ta ní ránṣẹ́ adélájà. Afọlábí Afọlábí ṣé ìyá rẹ náà relé ìlú kọlá kàwé ni àbí kọlá máa làjà. òbó ṣe lu ọbẹ onílù lè ọlàjà òforí gbọgbẹ ọmọ onílù gan ti ó wọ́n ti dọ́gbọ́n síra rẹ̀ ọ̀tí sá lọ kọ́bálà sí ọ́ lè ṣe kan pa ó dànù sí kan gbogbo afọlábí mi mọ̀ èsì yìí ọ̀kọjá ààyè rẹ̀ fọlábí ọmọ sóńdé ẹ̀ kọjá ààyè rẹ̀ rí bí ọ ti bí kí ló ń bá káàkiri ìdáná náà kọ́ la máa là ń léèwé sí ọ. mọ́mí ẹ má dààmú mi lò ó àwọn náà lọ́ọ́ kọ́ wa pé ẹnikẹ́ni tá a bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ní ká ṣèrànlọ́wọ́ fún báwo gáàsì yẹn ṣe ń lé gẹ̀ọ́yìn bọ̀ lọ́jọ́ yẹn tí mi ò bá síbẹ̀ ọ̀rọ̀ náà yẹn kọ́ lọ pa gẹ̀ọ́yìn àbí kọ́ lọ rí ìbẹ́ àwọn guys yẹn wàhálà wọn ti pọ̀ jù nínú campus bó ṣe máa ń ṣe nìyẹn ó máa ń wá wàhálà wàhálà nìkan wọn kò máa wà wọn mọ wọn ò mú anything wọn kò máa wá wàhálà ni tó bá lọ jẹ́ pé ẹnìkan ló wà nìyẹn tí bá gbà mú tí bá gbà mú à ọmọ ọmọ kò máa ṣe lè ṣe gan bọ̀tò ní dáhùn méjì ó lè tún mú nǹkan dání tí ìbá ń ṣe nǹkan tó lọ tó lọ là mọ́ mi lẹ́kẹ̀ẹ́. bẹ́ẹ̀ni oṣù sọ́hún wàhálà wọn pa bó ṣe lẹ́nu fún mi nìyẹn wàhálà wọn pa síbí lọ́la pé wọ́n tiẹ̀ ti lù wọ́n pa fún ara ẹni ó máa jẹ́ arábìkú ọmọ àgbà àbí wọ́n fi ṣe wọ́n fi ṣe ẹ́ ni ojú ọ̀ṣọ́ rẹ̀ níbo ṣe ń sọ fún ẹ yẹn bó ṣe lẹ́nu òṣì nìyẹn láwọn tó yẹ pé wọ́n gbẹ̀bọ̀ ni wọ́n àké utc gbogbo wà lọ́wọ́ wọn. ó náà jẹ́ kó gbọ́ jẹ́ kó gbọ́ jẹ́ kó gbọ́ kó kó bá jẹ́ ìlẹ́jì lè rán lù ó ṣe é lù ó ṣe é lù ó bá gbá nìkan ni wàá lù wàá dúró ṣe mú méjèèjì kan gbá yín wọn mọ́ra ńlẹ ọmọ agbára àlá rẹ ní egun ní gùn ọ alákòóràn ló ná orí ìyá Afọlábí ó lè mọ burúkú kankan ìpàjẹ́ ó lè máa wò ó báyìí o bí wọn bá yẹ máa ṣe ìwọ ni máa tọ́jú rẹ̀ sọ ti ránṣẹ́ sí dókítà. tó bá yà á gbọ́ hospital lálọ́ gba pain relief èwe tèmi mbẹ ṣe èmi mo rán lọ́jà. ẹ ọlọ́run bọ́ náà kàlù ọ̀nà ńlájà òkùnkù jẹ́ òkú jẹ́ kí ìyá rẹ̀ kọ́ síwájú ilé bí olùlàjà rà dé kọ́ mọ́ òrùlé kà. ìyá ìyá máyà lé mi o ìyá ìyá máyà lé mi. ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu pé mi ò fẹ́ yà nílé mi. wow oh my god. so seriously mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan. Mm-hmm, mm-hmm. so omi ìpè gbogbo àwọn Nigerian guys tí mo introduce yẹn. Mm-hmm. are you trying to tell me pé ọ̀rẹ́ níwọ̀n tó ń wẹ̀ inú ẹ̀ yàtọ̀ sọmọ akátá. ọ̀rẹ́ mi títí kò lè yí ẹ bọ̀bọ̀ sọ́ọ̀nì yẹn máa dùn ó ah, tó bá lá plate mi báyìí ọ̀rẹ́ ṣé ní gbogbo nǹkan ló fi ń tọ́jú mi látòkè dé sálẹ̀. <laughs> olúwa tọrọ cloud nine cloud ten cloud ó lá mi ó gà mí ó fọ̀ mí ó jẹ mí. Ah, ah. okay anyway ṣó ti bá a sọ̀rọ̀ èyí tó wà important ṣó ti agree láti bẹ́ẹ̀ ṣe mi. Oh, ọ̀rẹ́ mi ó bẹ́tà ọmọ nílùú lòun ṣé àwọn ọmọ ní green card ní kọ́ ara bá mi ṣò eh, ìwé ni òun automatic ni automatic green eh, ìwé kò tiẹ̀ ṣe green card automatic ìwé ni mo máa gbà pẹ̀lú ẹ̀. <laughs> Eh? let's get serious here because nǹkan tó wà important sí èjò lélẹ̀ are you sure ṣó ti bá sọ o ṣọ́ọ̀pù ti bá sọ. bíbí ó náà fẹ́ fẹ́ mi ó fẹ́ marry mi ni automatic ni sẹ́ẹ̀. Ah, ah, onídàá báwo ni ṣe wà pa kù. excuse me do I know you. ṣé mi nìyẹn. what's he talking about. mo rí ẹ mo ní kí n bá ẹ sọ kí n kí ẹ ń bá mi sọ gẹ̀ẹ́sì ṣé o ya wèrè ni. I don't understand his language what's he talking about. onígbà èmi máa ní spandra èmi máa ní. hey don't touch me this is ridiculous. ridiculous níbo. excuse me are you paranoid or something. kí ló ń sọ oyinú ẹ̀dà. what's he talking about I don't understand. ibo ló fọ oyinú ẹ sí. Hey! It's like but you turn to something else. Ìyàwó ọ̀rẹ́ mi ni gẹ́ ìtẹ́ ń wo yo sister and ẹjọ́ ẹ má bínú. Kò lè sọ pé òun mọ̀ mi tó ń ṣe yìí fíìmù ló ń ṣe. Wait a minute, am I being punked? Like seriously, am I being punked by the camera? Ṣé o gbádùn mi? Màá gbádùn Adéwálá tẹ̀kọ́ máa ń máa yára ojú tó ń bá mi sọ yìí lọ tẹ̀. Má máa sọ bí ìrètí. What's going on? why are you calling me a strange name? i don't know what's going on. tàyí imagine oyin dà ló ń jẹ ètò ń ṣe fíìmù ni adẹ́kùnrin rẹ̀ ní bó ṣe wà yóò dá amẹ́ríkà fún mi aṣọ bákanbákan. Oh kí ló ṣe fún yín. Oh ayé yín ada sista oh, ó ní oyún ọ̀rẹ́ mi sínú bẹ́ẹ̀ ni ó wá sí amẹ́ríkà tó ń sìn ṣé òkè àná àná ó fẹ́ ṣèwé lọ gbóyún dànù láti fákátá ayé ẹ ti bàjẹ́ wọ́n ti rún ẹ pa ìwọ kí kí kí ni problem ẹ fọkàn kí lọ́la mi ṣe fún ẹ. this is ridiculous gbogbo wọn tó ń lọ ní amẹ́ríkà tó wá sí amẹ́ríkà sí ojúṣe kó jóná ah, ah. àjẹkùnrin rẹ fẹ́ yà what are you saying. o gbádùn rárá tó bá dẹ̀ sọ ojú ẹ̀ mo lè wà ẹ́ mo lè gba ojú ẹ̀. oh my god i'm gonna call the cops what's going on cops. here. níbo o bá mi lu ìní mẹ́ o máa pe cops tẹ́mi lórí àbí kẹ́mi kọ́ kí n ba tiẹ̀ jẹ́ síbi tó wà yìí. máa pe mo ní láti bọ́ rẹ̀ mi sọ mi gan tẹ̀ ní láti wàhálà wo wá ọ̀rí a máa máa padà padà padà. what's going on this guy is freaking me out. what's going on. àǹtí àǹtí tẹ́ bá mọ̀ mi tẹ́ ni máa bá wèrè yìí sọ̀rọ̀ mi ti máa gbọ́ ẹ bá sọ̀rọ̀ tọ́rọ̀ bá fi tẹ̀kọ́ bá ti ń nà olórí burúkú ilé ìfowópamọ́ ìwéré ní unfortunately oh, má pọ̀rẹ́ mi. olùsí ah! ṣé mo ṣe dáadáa mo act rere. so o kí ọ̀rọ̀ ni bàbá mi sọ. bàbá la wèrè yẹ kó ti yẹ wà ló ṣe é ṣe báyìí kó yẹ kó kọ́ bá mi yọ ọ̀bùtù olùfẹ́ tún ní fún kí ló ń ṣe é lọ títí. <laughs> ní ṣé mo act dáadáa ṣé accent òyìnbó yẹn ṣó jáde dáadáa ṣé mo ṣe bí akátá. Ah, I give up on you I give up mo lọlé. bọ́dá yìí wọ́n sound very serious o. Oh. ibo ló ń lọ. okay let's go. ṣé bí àwọn òyìnbó ń bọ̀ ń bí báyìí ó fẹ́ wá máa ah, ah. báwo ló ṣe ṣe báyìí náà no no no no no táwọn òyìnbó ń bọ̀ ń bí báyìí ó fẹ́ bá plan ibi tó fine báyìí ó fẹ́ gbé mi kúrò nítorí ìwé. ó dùn pé mo tẹ̀lé tẹ̀lé wọn ní ìta ìpẹ̀lú ètò rẹ̀ ìyàwó wẹ́dì wẹ́dì ní. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ onílọ̀dì olóṣì ọ̀rẹ́ mi sọ fún ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ àmàbà òní mò ń bọ̀ ọlá mò ń bọ̀ ọtún làwọn ń bọ̀ nígbà lẹ́ ń gbé sí àwọn aláṣẹ òkè ó ga ọ. sí ìwọ fúnra kẹ́bí ìlọ́pọ̀ mi ò ṣì ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ni ẹ́ tó gbé ilé ẹgbẹ́ sílẹ̀ ọkọ mi láti wá gbọ́kọ́ mi mu. bẹ́ẹ̀ ibi yẹn kẹ́ kí ló sọ ń sìn dúró lọ nígbà tí prime boy báyìí tó ń kúlé ẹ lórí tó dẹ ní ọ̀fẹ́ èmi bẹ́ẹ̀ yà á hàn. ìbéèrè kẹ́ o fọ́nìṣà kí ló bá ìdọ̀tí yìí sọ. ẹ jẹ́ ká dọwọ́ kó kánú ni. ó farabalẹ̀ jọ ìwé ni wọ́n kó bá lọ́rọ̀ but baby mo ní láyé kìrìtì tó fi sọ̀rọ̀ ẹ̀ kó tí ẹ kó sọ fún gangan ló sọ fún mi i love that that's my baby <laughs> ṣùgbọ́n ìwọ wọ́n ní kò jẹ́ olóògùn ni wọ́n ní sọ́ọ̀nù lẹ́yìn jẹ́ rẹ̀ kí wọ́n ní problem ẹ̀ and you ó dúró níbi mo gbà wọlé náà ìmọ̀ ẹ̀ta níbi bá lè ṣe wọlé náà ẹ̀kọ́ sílẹ̀ kan wọlé ẹ̀ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ bí ẹ̀ wọ́n pariwo nígbà and mo fẹ́ wọ́n ní maybe be the last time they ma try nonsense they try pẹ̀lú mi lónìí ó dàbí nígbà tó wọlé pẹ̀lú ẹ̀kún rẹ̀ àwọn ajá kan tó ń ṣe wúwú ní ẹni géètì mẹ́àbí ti bá pe security mi tó bá tú àwọn ajá yẹn lẹ̀ ìgbésòkò tó yẹn fẹ́yìn lọ́ọ́ máa jẹ tọ́pá mistake gbé òkè now i want to get out. lẹ́yìn náà ẹ̀ àbí àyí o máa dín pẹ̀lú ohun. dín pẹ̀lú ohun. Shut up! Nuisance. tí wọ́n lọ fún ilé ọ̀la wọ́n yìí ló ń bí ìlú láìpẹ́ ṣe máa ń ṣe kí ló ń make faith pẹ̀lú àwọn pípé fún àwọn ìjẹ́ ọ̀tá àwọn new zealand you don't make sense I don't like it. Court relationship àti wọn, okay? Sure. Ó ṣe ní court láti Okay? Come on, let's go back to our. Ké ṣé mi máa mọ nǹkan you mò ń sọ ni? Alíbi tó fi yankílẹ̀ ọmọ yóò lóyún ah! eh? Are you telling me that? for real ah okay. tó bá jẹ́ pé yẹn tó bá ti di lọ́la màá wá rí ẹ i swear to god mo tó jẹ́ pé ń jayé orí ẹ̀ kiri lamẹ́ríkà ni yeah ah ah wo wo má wọ orí gbọ́ pé jọ̀la a máa sọ̀rọ̀ a máa gist. àwọn bá sọ̀rọ̀. géèmà ni owó girlfriend tí mo bá ṣe visa tó wáyà kí ẹ. kò oh, ẹ kí bá ní by now ó yẹ kí orin náà ti ga o. <laughs> ṣé lóyún ni. Ah, the same thing tí mo bí kéde tí mo bí kéde yẹn. Ah, because má pàdé ẹni mú ọ dáadáa náà. Ah, because mo sọ fún kéde ọmọ yìí ti sọ pé lórí ìyàwó tẹ́ fún jayé orí ẹ̀kiri lamẹ́ríkà ni ó gba amẹ́ríkà kò tí ì dá amẹ́ríkà àwọn ọkùnrin tí mo ti mọ̀ mọ́ olóòlù yìí. I'm telling you. Kí ni ti sọ̀wọ́ ọmọ gan-an? Ayé kìíní ọmọ ń fọmọ yìí wò máa sàn lówó sí because òun on born baby gan. Ayé kìíní. Anyway, èmi ti sọ fún pé tó bá ti di lọ́la ọmọ wa jáṣẹ ọmọ yẹn. Tó bá jẹ́ pé ó ní gbogbo owó kan tó ti ń ná fọmọ yẹn tẹ́lẹ̀, ah iṣẹ́ ọmọ yẹn ti já o. I'm your bad ń sọ kankan, wọ́n á ní fọ́nrán ìnáwó tiẹ̀. Sọ kí ni ẹ mọ̀? Èmi ni bísíǹsì ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì lè nǹkan má dá sọ̀rọ̀ lọ́rọ̀ náà. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni kí ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ìdìsípò tẹ. mo wọ rọra dá sí náà. Hmm? ṣùgbọ́n àárẹ̀kọ̀ tí ò dánlẹ̀ mèmí lè sọ fẹ́ràn pé ọ̀nà tó ń gbà yóò kì í ṣọ̀nà. my love ẹjọ ẹ fi wọn lọ́rùn lẹ̀. Hmm? Eh, you know mo ti gbà wọn tó sọ because sometimes ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tí kì í fẹ́ bá tàwọn ọkùnrin mu but all the same mo ti gbọ́. but I will my friend ẹni agbójú kan lẹ́kọ̀ọ́ ní gbogbo ibi tó ti ń gbé mi lágbà tí mo ti dé ìlú yìí ibi báyìí tún yàtọ̀ the mountains the lake the serenity. kí ló ti wà ní ọ̀pọ̀. Oh, it's silly, Kaka. this is just one hour. This is where I come to when I want to have quiet time, you know. Um, guess what? I'm going to take you to different shopping malls. Wow. To Maslocha shopping. Yeah. i want you to let you see beautiful places. There are other recreational centers to find them. And I'm going to take you to Hollywood Walk of Fame. You need to go to Hollywood to say what's up. So, look what we mo máa ń wò lórí TV actually mo máa dé gbogbo bẹ̀ ìfọ àwọn tí wọ́n á ń bẹ ṣẹlẹ̀ Amẹ́ríkà mo wà yìí. you in California. Ah, ọwọ́ yẹn ó ń shadow wa èmi ló ń shadow because direction. onídà onídà akátá ni bọ̀bọ̀ yẹn o mi ìfẹ́ wàhálà o àtúntò tí mo ti wà lamẹ́ríkà yìí mo máa ń ṣọ́ra mi ìfẹ́ wàhálà àkàtà and moreover o lè rí pé girlfriend àbí ìyàwó ẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ oyin dà. àní kò possible eléyà jẹ́ girlfriend ẹ̀ nílùú tó fàìn báyìí eléyà lè jẹ́ girlfriend ẹ̀ ó lè jẹ́ sister ó lè jẹ́ cousin ẹ̀ ó lè jẹ́ colleague ẹ̀ níbi arákùnrin tó fàìn tó ọ̀dì mọ́ra tó ọ̀gùn mọ́ra tó ọ̀sọ́ mọ́ra èmi á gba nọ́mbà èmi oyin dà. ọ̀rọ̀ mi kékeré wákàtá jẹ́ kí wákàtá jẹ́ wákàtá oyin dà oyin dà. kí ló dé kí mo ṣe oyin dà ọ̀gbádùn ẹ̀. ó Hi, hi. Can I have your number? Like for real? You don't see me standing here? So, how you gonna come up on my man like that? Get him to back off. Well, Rihanna, Emily Kimena, what's your problem? What's it going to go, man? What's it going to jack road, jack road, rush, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, shash, yorùbá ṣá ṣe bí mo sọ fún ẹ ṣé mi ò sọ pé kó máa lọ. ìwé náà fi mí ṣe ẹ̀yẹ ó fi mí ṣe ẹ̀yẹ kí mi lè jọ. àmì ìṣe ní kí ọ ṣe yọ̀gbọ́ ẹ ṣé àwọn ọmọ fún nàìjíríà kan lọ́dọ̀ amẹ́ríkà lọ́wọ́ ò lè má wà lẹ́yìn. mo ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu. túbọ̀sùn ó hàn mí pé òru ìyàwó mi ò róyún nínú ẹ̀ lamẹ́ríkà oyún báwo n ò róyún nínú ọmọ tó ń sọ yìí. how can that happen ìgbà tó lọ wá sí amẹ́ríkà ó gbóyún lè wá sí amẹ́ríkà nínú àwọn because ó jẹ́ kí n mọ̀ pé n ti ní oyún mi ló bí lọ sí amẹ́ríkà. <laughs> ok tó bá tẹ̀ wá jẹ́ pé mi ò rí dáadáa òun àti mi wọ́n máa ń pàdé ara wọn nínú mọ́ọ̀ dáadáa and for ìyàwó mi ò sọ fún mi pé òun nínú ẹ̀ èmi náà dẹ̀ máa ń rí ń gbé nípa ọmọ ẹ̀ kò sóyún kankan nínú ẹ̀. are you kidding me? Túbọ̀sùn I have spent so much for this girl. Káàmì tí mò ń lò tẹ́lẹ̀ orí ẹ̀ ni mo ta lé lórí. Yeah, all in the name that mo fẹ́ kó níwèé ìgbèlú pẹ̀lú ọmọ tí mo rò pé máa bí fún mi náà mo yí pé kò sóhun kankan nù ẹ̀. I spent so much on her. Kí ló wá dé tó fi ní òwò ibú yóò wó dáadáa bẹ́ẹ̀ ni òun lóyún ni. Bọ̀ kí o fún bò tó bá jẹ́ pé owó wà nínú ọmọ yìí ó yẹ kí wọ́n sọ fún mi náà tó bá send owó sọmọ yìí ṣé ìwé wà bẹ́ẹ̀ máa máa bẹ mọ́nítọ̀ ẹ̀ náà. afọyín ní o bóyá o ti máa mọ̀ pé bí gbogbo ẹ ṣe ń lọ nìyẹn náà bóyá ìwé west America nígbà tó ń bọ̀ to my own knowledge I know pé she was pregnant. ọmọ yìí ò lóyún. Hmm, ọmọ tó jẹ́ pé ó dá amẹ́ríkà kò tí ì dá amẹ́ríkà oríṣiríṣi ọkùnrin ni mo gbọ́ pé ó ń date ọmọ yẹn. Ah, you should have told me this. ẹ bó jẹ́ kí mi mọ̀ ọ́ ṣé nǹkan tó bá sọ fún mi lèmi máa follow tó bá sọ fún mi máa monitor ọmọ yẹn náà. I've spent money. wọ́n ní òjì kẹ́kọ̀ọ́ kò jẹ́ kí n dún nínú àjà tí mo wà yìí mẹ́. èmi rẹ̀ pé relationship ara yẹn ló wà láàrin ẹni jèjì. ìmọ̀ náà. ọ̀rẹ́ um, ṣèbí ìwé ṣì máa ń pẹ́ ní nàìjíríà ṣáà fún náà mo ìwọ̀ràn mo ìwọ̀ràn mo ìwọ̀ràn. don't worry um, matcha láti link her up i'm in a good mood and i see that i see that too. okay this is really sad. <sighs> hey. problem? Ah, sweetheart. Fine, baby. Ah, olúwa o. Ah. Ah. Ẹ̀gbọ́n fi tàrámọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀? Ah, no, no, no, no, no, ẹ̀yin obìnrin burú. Ẹ̀yin obìnrin burú. Ọkùnrin náà burú. Ṣorí tí n bá rí obìnrin tí mo rí ejò màá kọ́kọ́ pa obìnrin náà mi nípa ìyàwó mi bọ̀ tí n bá rí obìnrin tí n bá rí jù ah, màá pa obìnrin kí n tó pa ìjọ. ẹ kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ kí ni mo ti ń bọ̀ ṣé o mọ ọmọ ọ̀rọ̀ àná tí mo ṣe visa fún yẹn ah, lérí ti bàyè kí n jẹ yẹ́ẹ̀ ó ṣàmọ̀rọ̀ kí ni àwọn onígbà tó mọ̀ ẹ́ wà nàìjíríà oní tó ṣe lóyún ó sọ fún ìpọ́n lóyún inú kí ìbádùn kìkì ọmọ tó ń kọ́kọ́ máa bí láyọ̀ wà bí sí ìyàwó tó bá fẹ́ bímọ fún òun náà ó máa fún ní good life gbogbo nǹkan tí kì í ní gbogbo owó tó ní lóhùn ilé ọmọ ẹ lórúkọ ọmọ ẹ lè ti amẹ́ríkà ṣé mo rí pé ọmọ yìí kò lóyún ó kàn gbòmù lọ́wọ́ kí n gbogbo tọmọ yẹn fi wà lamẹ́ríkà every time ni kí n máa send owó sí ibi pé at the end of the day kò sí nǹkan kan lọ́wọ́ kí n máa send kí is just there. But seriously. I'm telling you. Wow àánú mi ṣe kí o because àdúrà téèyàn máa ń gbà láyé ẹni pé kọ́lọ́mọ yẹ kí òun ṣẹ̀ṣẹ̀ gbé bébì kò wá síbi tí ṣe ò sí bó ṣe wà láàrin obìnrin náà ló wà láàrin àwọn ọkùnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ àdúrà kí mo máa gbà ni pé kí ọmọ ṣẹ̀ṣẹ̀ gbé náà ni. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o nítorí pé kí ni sórí kì í ṣe pé kí ọmọ gbàdúrà pé kí ọmọ rí ìyàwó alálùbáríkà nìkan ó yẹ kọ́kùnrin náà máa gbàdúrà pé ẹni obìnrin tó lọ́ máa pàdé láyé kó jẹ́ obìnrin alálùbáríkà fẹ́ pé tí wọ́n bá ṣe ń mú ìtẹ̀ báyìí àlùbáríkà ló máa máa pọ̀ sí láìpẹ́. èmi náà dúpẹ́ lọ́wọ́ ló ń pọ́ pé mi pàdé ọkọ alálùbáríkà bíi tiẹ̀ báyìí. i'm sad i'm sad mo like it but kí o wà. àwẹ́ ah, eh, kí èmi mẹni tó ṣe ẹ̀ tó máa fi gbọ́ pàdé owó yàgbẹ́yàgbọ́ ọlọ́run á bá wọn tún ayé wọn tó eh, ọkọ mi ọ̀rẹ́ mi àti ẹ ti kọjá ọ̀rọ̀ ọkọ láyà. láti dé wọ́n tàbí. báwo kẹ́ ṣe ní gbọ́rọ̀ rẹ̀. mo rò bórí ẹ̀rù pé pẹ̀lú òde ìrìnàjò tó máa ń bára tó máa ń sọ bí ẹni iṣu nínú. wá èmi ò gbàgbà kú gbà o ẹni tó bá máa ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ẹni tí ò bá dẹ̀ ní ṣiṣẹ́ kó jókòó sí gbòòrò níbi tí wọ́n bá ti ń ṣe gbòòrò wọn lọ́hùn. ṣé bẹ́ẹ̀ sọ pé gbogbo oúnjẹ ló mọ̀ sí i. <laughs> mi gúnyán mi olùbọ́ mi ìṣèkésùn kì í èkì mi ṣe ẹ̀yàn ni. gbogbo ìṣekúṣe tó ń sẹ́yìn bolo ti rí ogúnyán orí lọ sápá kan ehm, kókó wà lápá kejì ẹ̀fọ́ ẹ̀gbọ́n tó ń pàkúta. èyí tí wọn wá jẹ́ ń ṣe báwo ló ṣe dé lẹ́nu ti. Ah, wọ́n sùn ọ̀rọ̀ rọ̀nà pọ̀nàpọ̀nà bíi etí. very well ṣé oníjọ́ tó bá tún ṣe irú oúnjẹ yẹn fún mi fún ara mi ti kalára mi màá mú ìpàdé lóyún ni kó ṣe bọ̀tà. n jàre mo bínú sí mi. ó ti gbọ́dọ̀ yá ní pípẹ́ à ah, ìwọ́n lọ́wọ́ ẹ̀ máa wà lọ́yìn báyìí please leave this place. jàtijàti o ò jẹ ohun tó sè. iyùn ó lè ti rọ́bù yìí lọ́wọ́ mi. ìyá kẹ́mi ló mú wa. ma'am. kí ló ṣe. nǹkan tí mo sọ fún mi fẹ́ rí yín fún um, ọ̀rọ̀ princess ni and um, I'm very sure pé ẹ ti rí bá ṣe ń wọlé jáde some months now. ó oh, ẹni tí ń torí ẹ̀nà mi kí n ló padà fẹ́ kí n ẹ̀yin gan ló yẹ kí n sọ pé fẹ́ẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ mọ̀ ṣẹ́yìn lọ́nà ni níṣà lọ́nà ẹ̀ẹ́dẹ̀ gbàgbé ọmọ mi ni wọ́n nà báwo ni o ti fẹ́ gbàgbé pé wọ́n nà mí lọ́mọ. ṣe láìkẹ́. mi ò rèé tiẹ̀. I mean um, ṣe láìkẹ́ láti jẹ orúkọ pọ̀sí mi. orúkọ bàbá anybody ló lè jẹ èrò ní gómìnà láìpẹ́ jẹ orúkọ pọ̀sí ẹ orúkọ bàbá anybody ló lè jẹ ṣòrí tó bá ti wàá fi ti bàbá ẹ̀ sí ọmọkùnrin máa bí mi nù ni tó tó bá fẹ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ straight ọ̀rọ̀ bò orúkọ bàbá ìwòrí ẹ̀yìn má máa máa fi sí fèmí rárá. Um, ok mo fẹ́ fẹ́ sílẹ̀. well from the little that I see ina kò ń ṣe pé bóyá ó bad nínú bọ́tò obìnrin ní ìwà oríṣiríṣi tó bá fẹ́ lọ́kọ wọn a máa fi wá wọn pamọ́ òòdẹ̀ lè ní obìnrin tó ń ṣe mọ̀ pé obìnrin ọjà òkùnkùn ní àfi tó bá délé wọn tó ń lọ nígbà tó bá sọ fún pòǹbọ tó kàn déédéé débẹ̀ lójijì ibi tó ti ń rí bó ṣe ń ṣe sí yẹ sí bàbá ẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tó máa stọ́dì nílé wọn tó fi máa mọ̀ wípé bíwà ẹ̀kan gan ṣe níyìn tó bá dé bíbà yẹn máa kúlẹ̀ kìnnì nígbà tí ó ṣe pé nílẹ̀ yìí tó bá dé bíbà nǹkan tí iṣẹ́ tí mo bá wọn máa jẹ ọ̀nà ilé wọn tí màmá ẹ̀ bá ní kókó kan dìde wá ṣe parí tó máa fojú burúkú báyìí ẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ ló ti máa mọ orí ọmọ tó jẹ́. lókè ah, yìí but um, nǹkan tó bá dẹ̀ sọ ṣá. Eh, that's but eh, èmi náà fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan kò má lọ ṣe mistake tí bàbá ẹ̀ ṣe kékeré báyìí ló wà bàbá ẹ̀ mo mọ gbogbo nǹkan ni mo fi fẹ́ ìjọ tó délé wa kò láṣọ méjì lọ́rùn ọlọ́run dẹ̀ bá mi gbàdúrà ẹ̀ ó da gbogbo ohun tó fẹ́ dà ìjọ yẹn ni bàbá ẹ̀ mọ̀ wípé mi ò fáyìn táwọn tó wà ń ta o ò tí ìjọba ọdún méjì lọ tí bàbá ẹ̀ ti fóbìnrin méjì lòun bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú ara ẹ̀ kẹ̀dẹ̀ nígbà tó ń wálé wa nígbà ẹ̀ báyìí kò rò pé bí nǹkan kan dà síbi kankan ọ̀tí nígbà tó yẹ dọ́wọ́ nǹkan kó tó di pa àwọn obìnrin méjèèjì mo wá sí oògùn fún mo ṣe fòdé nàbí mo fòdé nàbí mo ṣe kú dànù nìyẹn so ìwọ tó bá mọ̀ pé o rí ìdájọ́ irú ìdájọ́ bàbá ẹ̀ kó bá lójijì abẹ́ta kò tètè fojú ẹ̀ sọ́nà kan torí kò sóhun tóbìnrin fi ń ṣèyàn lẹ́yìn kan pa ẹ̀. mo máa sọ̀rọ̀ dáadé mi tí máa ń tẹ mọ́ ọ̀dàdì jù every time every now and then. mo bá pe wọlé kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. ìṣàṣọ́ra tó ọ̀nà bá ti lẹ́nu tó nífẹ̀ẹ́ tó bá ti fẹ́ǹsì kò ṣọ́ra ẹ̀ bọ̀dá mi ni, mi ọ̀rọ̀ yóò máa yé mi lọ́kẹ̀ wọ́n lé dẹ́rù kò lè báyìí síbi ìtẹ̀kọ̀ owó tẹ̀sán kankan nǹkan tó ṣẹlẹ̀ ṣàdẹ̀ ti ṣẹlẹ̀ aṣáàdẹ̀ wá solution sí wọ́n lé dẹ́rù kàrọ̀ sí pé ìlú kìlọ̀ ọ̀hún sí èmi ò lówó èmi ò lọ́jọ́ mi. àbúrò kókó ń ṣe ń pè mí gbọ́ gbogbo nǹkan tó ń sọ látàrọ kókó gbọ́ ẹ̀ mo kàn ń rò pé ṣé mo ti wá ṣòwò short by ṣé Démiládé ló yẹ kó ro oró ìwà yìí sí mi hmm, àmọ́ ìkọ̀kọ̀ sọ sí mi lọ́kàn mo rò wípé bóyá kémi náà dàbí ọgbọ́n kí n béèrè owó lọ́wọ́ ẹ̀. tó wá sí ìgbọ̀ngàn. a jẹ́ wípé gbogbo owó tí mo fún èmi náà ti ń fọgbọ́n gbà padà lọ́wọ́ ènìyàn. Hmm ìjọ yẹn náà dá ẹ pé láti ṣe kankan. Yeah, hello baby, báwo ni? Ṣàlàáfíà ló wà. ń dé báyìí ah, báwo ni amẹ́ríkà àwọn ah, kò dùn bí báyìí tí ó ní mo tẹ̀ ṣe pé ẹ bóyá kí n tiẹ̀ bá ẹ sọ one or two things kò ń ṣe nǹkan tó le mo nílò owó díẹ̀ ni mo dẹ̀ fún pé tó bá tiẹ̀ lè fún mi kí n tiẹ̀ lè fi ṣe nǹkan tí n fẹ́ sáré fi ṣe I will so happy. káyọ̀dé ni èmi káyọ̀dé adára níjọ but oyún tó gbé lọ sí amẹ́ríkà nǹkan. lọ́jọ́ ń pa kí ló ń sọ kí ló ṣẹlẹ̀. ó sọ fún mi pé kí n má pè òun mọ́ pòun ti lọ́kọ̀ tó ń pè òun lóyún kankan fún mi o òun ti bọ́yún jẹ́ o. ní èdè mi ládé lọ. tí mo bá ń wo ṣé màá máa jẹun ṣe ní bíbá náà ni wà tí mo tún dábọ̀ rẹ̀ lọ́jọ́ tí mo sọ pé èmi ò lọ́wọ́ sí pé kí méjì ìlànà gbé abroad ibi ìkọ́tí ò bá sì fi sílẹ̀ báyìí lọ́nà ewúrẹ́ ń pé ẹni rárá o ṣe ni àǹtí wá ń sọ pé ara ó dàbí nǹkan tó dà nǹkan àwọn dàbí mi báyìí sí ẹ àwọn dàbí mi ní ah, lọ́dún máa ń dára kè ó ń ṣe oríjì àbí. Ah! Hmm. gbogbo ṣé kò ṣe pé gbogbo nǹkan tèmi náà ti ṣe fáwọn èèyàn ló wá ń bounce back sí mi lórí yìí. Ah ṣe lóòótọ́ ni wípé àṣegbékun ò sí láyé àṣepamọ́ ló wà. Tèmiládé. olóyè kúkúrú a máa pariwo ìwọ gbàgbé pé oko tá a bá sọ̀bọ̀ pẹ́ ṣòun ló ń sọ bá ní padà ìwọ gbàgbé pé oko tá a bá sọ̀bọ̀ pẹ́ ṣòun ló ń sọ fún ní padà bẹ̀sán bá ké bẹ̀sán bá ké bẹ̀sán bá ké ooo wàhálà ìmọ̀ kan a máa pariwo nígbà tí kún jọ gẹ́dẹ́ tí kún rẹ̀ di ipò mọ̀ pòun tó dùn á máa pa ni. nígbà tẹ̀sán bá. thank you baby. thank you baby. thank you baby. you were there. you you. that was it. You, this man. Let's go inside. Forty gbogbo náírà ọjà ara mi ni. Ọmọ náà máa ti gbọ́dọ̀, òun ló ju ọmọ rìn nìyẹn. Àbí láì. Alàgbà kúnlẹ̀ kí ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù. àmín. ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín. Hmm. olúwa gbàdúrà fọmọ rẹ. àmín jésù. gbàdúrà fọmọ rẹ. àmín jésù. ọ̀nà kì í dín mọ́jọ́ kó má là gbogbo ọ̀nà tó dín mọ́ ìlú arákùnrin yìí torí pé ó ti rìn wọnú ìjọ yìí kí gbogbo ọ̀nà náà kó bẹ̀rẹ̀ sí ni máa là fún ẹ. ní orúkọ jésù kristi ni àgbàdua ẹ dìde kí ẹ jó. ṣé ẹ máa lè gba àwẹ̀ ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni màá gbà. tí ẹ bá lè gbà ìṣòro yín máa di ohun àfisẹ́yìn. àmín àmín. tí mo rí tí mo fi ní kí ẹ gba àwẹ̀ yìí. ṣé tí bá ti gbàwẹ̀ ọjọ́ mẹ́ta yìí tí ń bẹ̀ gbàdúrà dáadáa ṣé gbogbo problem mi máa sọ̀rọ̀. tí ẹ bá ti wá gbàwẹ̀ yìí tán kí ẹ padà yọjú sí mi. alàgbà ní kété tí mo parí àwẹ̀ àti àdúrà tẹ̀yàn fún mi nǹkan tí mo rí lábẹ́ bẹ́ẹ̀dì mi lélẹ̀ nígbà tí mo rí àyà mi já lọ́pọ̀lọpọ̀ because èmi ò tiẹ̀ nígbàgbọ́ pé nǹkan báyìí ni mò ń bá gbé látijọ́ yìí mo kàn ń jà láti clean up inú ilé ni mo bá rí kinní àyà mi jágun mo ní láti kọ́kọ́ tọ̀ sórí ẹ̀ náà kó tó dín pé mo lè mú kúrò níbẹ̀ òun náà ló wá mú mi kí wá fi hàn yín pé nǹkan tí mo rí leléyìí after my prayers. ẹ jẹ́ ká ìyẹn olúwa lóko. arákùnrin ìyàwó yín tí ẹ rán lọ sílùú ìbò òun ló fi kíní síbẹ̀ òun ló fà á tí gbogbo nǹkan fi ń dojúrú fún ọ̀tá yín ibi tó dé ìmọ̀ lélẹ́yìí. ẹ́ ìmọ̀lẹ́dẹ̀ kí ni fẹ́wọ̀ kí mo ṣe fún. ẹ̀sán ló ń ké yìí ọmọbìnrin kan wà tí ẹ ti ṣẹ̀ òun ń fa gbogbo ohun tí ó ń ṣe yìí ọ̀rọ̀ kan ló gbé mi wá sọ́dọ̀ yìí ó ní ọmọbìnrin kan tí mò ń kọ ẹnu ìfẹ́ sí ṣe rí ọmọdé kò fẹ́ fún mi láyè rárá ó kọ̀ ó ní òun fẹ́ ṣe tèmi mo wá rò ó pé mi gbọ́dọ̀ nírú yín ní ìgbẹ́jọ́ kí n tó máa sọ́fà láti fẹ́rù ọmọ yẹn ọmọ tí mò ń sọ yìí ọmọ ẹ̀dẹ̀ ní owó gidi lọ́wọ́ so mo fẹ́ kẹ́ bá mi dọ́gbọ́n sí i kí ọmọ yìí kó ṣe tèmi ìtorí ẹ̀ mo ṣe tọ̀ yín wá. <laughs> ó ní nǹkan ó sì mú iyì rẹ̀ igúnnugún jẹ́ bẹ́ẹ̀ igúnnugún rí jẹ́ àkàlàmàgbé sì jòkú ènìyàn lórí ìrìjẹ pẹ̀lú èrè méjì ọ̀nà fẹ́ jẹ yìí kò ní í wọ́n gbogbo ìgbà tó ọba ń jẹ lọ́wọ́ kò ní àwọn ọlọ́run kódà ó mú mi rẹ̀ débi wípé ó ìrẹ́gbẹ́ padà wá béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé kà á sí nǹkan ọ̀nà mẹ́ta péré ìlèmí parí iṣẹ́ ọ̀hún sí bí mọ́dé yìí bá ń ga lọ́wọ́ tí ń yàgbé báyìí ìyá mi rántí rẹ̀ bí nǹkan oṣù rẹ̀ bá dé ńkọ́ tó bá ti fojú rí báyìí ó di dandan kí ẹ láò kó yí láṣọ yóò sì mú rántí rẹ̀ bàbá lọ bọ́kùnrin ìlú ìlájọṣepọ̀ tó bá ti fojú rí nǹkan ọkùnrin báyìí pẹ́rẹ́ tó jáde tó bá kó láṣọ àbí kó yí lára ìyá mi rántí rẹ̀ wọ́n ní kó lọ rí fẹ́kàn ara rẹ̀ balẹ̀ inú iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lèmi ó parí rẹ̀ sí bí n bá ń gbú lọ́dọ̀ ni sì fata sí i fi yọ̀ sí i ọdún ẹlẹ́rú òkè gbùn bẹ́ẹ̀ wọ́n dà sí pẹ̀lú tí ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ fẹ́kàn ara rẹ̀ balẹ̀ ó padà wá ní ìlú náà gbà wípé ní bàbá kan bàbá ara yìí jẹ́ àpọ́nmọ́wé bẹ́ẹ̀ náà mo sì mọ gbò èbí fẹ́ ni wọ́n sun ẹ̀yìn méjèèjì pẹ̀ báyìí tí ó sì bàbá ńlá bàbá ku ẹnìkan kan tó lè yà yìí àfọlọ́run ológun ọba mi kì òjò tó di ọ̀rọ̀ àtọjúbà kojú báyìí ni wọ́n ń ṣe rẹ́gí èmi ti ṣoyún pọ̀ mọ́ hmm. bí bá ti parí rẹ̀ ń ránṣẹ́ sí ọ lọ́ọ̀rẹ́ fọkàn ara rẹ balẹ̀ ẹni jẹun dájá dùn. Okay, that's that's nice. Well, what's your name? Kayode ni sir. Kayode. Ti Kayo wa bíbá yìí nìyẹn. Who's young woman? Who's she? Um, àbúrò mi nìyẹn sir. The same mother, the same father. Yeah, they're the same ones as that. That's yeah. <laughs> Ah, no, no, no. Anyway, you are both welcome to my house. Yes. Uh, nǹkan tí èmi máa sọ pọ̀ I'm in support of this. Mm -hmm. I support you. I support the I support the the the, the, the union. Ọdún what tí màá saw pé ah, ṣé orí ọmọ mi ló ṣe ń rí à ń wù egg treatment. Mm. You know how you treat egg? Yes. You know when, when you have egg in your hand like this, ò ní wà wọ́n mọ̀ kó má wà fọmọ́ ẹ lọ́wọ́ and. Uh, àgbàdo tó wà lọ́wọ́ ẹni ò ní fẹ́ careless kó má máa jábọ́ torí tó bá jábọ́ ẹ̀ ṣe kí ni ó máa fọ́ so tó bá fún mi ẹ̀ treatment mi ẹ̀ dùn gan because bó uh, ṣe She eh, ẹ̀ she's my everything I love her so and ó dẹ̀ ti wà automatic ẹ̀ pé mo ṣe love ọ̀ ni màá ṣe love ọ̀ náà tó fi pé ọkọ ọmọ ẹni ọmọ ẹni ni. Daddy thank you so much in fact I appreciate um, kẹ̀dẹ̀ máa wo ilé ìwé ni princess fẹ́ràn because ní ilé ìwé aláǹkẹ́ obìnrin báyìí ni ìtọ́sílẹ̀ ìtàwá dùn ọ̀pọ̀lọpọ̀ ní ìlú. lẹ́yìn sísè princess tó ń wò ó pẹ̀ lọ́wọ́ wa o ojú kan ìpà ojú kan ìwé ní ibẹ̀ ní fẹ́ kọ́ ọmọ mi wá wọlé yín tán kẹ́ wá sọ́ọ̀bù pọ́ǹṣì pride. mi ì tẹ̀lé ibi pẹ̀lú ẹ̀rọ. wà á kó náà máa yọ àyà ọ̀rọ̀ ní ọ̀pọ̀. àbọ̀dá mi ìfẹ́ ìgbà náà àbọ̀dá mi ìfẹ́ ìgbà náà. ìṣe ẹ̀gbà mi ìṣe ẹ̀gbà gbogbo èyí. a kò sí wa rẹ̀. ìyàwó mi máa lè jíjẹ kí ni mi ò. bí mi ṣe rojú ọmọ mi rẹ ojú ẹ̀ tutù o. òun náà mú ọ dábì ó mọ pé mi ìlú àti wàhálà. gbogbo tó wà lọ́sẹ̀ ló fẹ́ fún un gbogbo tó wà fẹ́ fún un. ẹ ṣe ṣé wàá rí báyìí sí i pé lè fi ọwọ́ ara yín fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín. ẹ ẹ alàgbà ẹjọ́ ṣàánú wa ẹ rò pé àbí ọmọ mọ́ wa lára. Hmm? Eh, nǹkan tó ṣe ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ sí i kí ni ṣíṣe kí ni next thing because mi gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nǹkan tó ti ṣẹlẹ̀ fẹ́ gbọ́ mi yìí o ṣe ibẹ̀ ṣe eré ìjókòó yìí gbogbo ibi tó ti fi mọ́tò dé báyìí ló ti fẹsẹ̀ nìkan dàbẹ̀ eh, gbogbo nǹkan tó ní pátápátá ló ti ta ó ṣe ló ń yáṣọ wọ̀ báyìí sí ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi kí wàá fẹ́ ṣe báyìí. ọlọ́run ọba tó dá gbogbo ìkólọ Síónì padà á dá ìkólọ yẹn padà wá fún yín hmm. nǹkan tó máa ń láti ṣe ń sìn lélẹ́yìí ẹ máa ní láti wá arábìnrin yìí lọ kí ẹ rí pé ẹ wá rí kí ẹ sì bẹ̀ẹ́ tí ẹ bá ti wá bẹ̀ẹ́ tí ẹ rí pé ó ti dáríjì yìí tọkàntọkàn gbogbo ohun tí ó ti lọ tó ti bàjẹ́ nú ayé yín ọlọ́run àwa bá tún ṣe fún yín. Hmm? ẹ wọlé kí a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù bàbá wọn abẹ ní wákàtí ọwọ gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn arábìnrin àti arákùnrin ti ṣe ní wákàtí ọwọ ọba dáríjì àmín ọmọ tó kú lọ owó yaba ada. dájú ètò torí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀yìn gbogbo nǹkan tó ń mú un dùn ọlọ́run jẹ́ kó bá yín nínú jẹ́ ẹ jọ dáàdì ẹ torí Ọlọ́run ṣé wàá lọmọ yìí náà kò ní kú wọn lójú ilé yín tó ti ń dùn ìkorò ní wọbẹ ṣé lẹgbẹ mi àti bá wọn bí àti bá wọn bí gidi gan àwọn ẹ̀tọ́ ìpínkàn táwọn ṣe ò dá ojú kòkòrò ni adarọ tí wàá forí kó ní báyìí sí ó mọ̀ lẹ́ ọlé olówó ẹ̀ ṣé wàá rí dáàdì àwọn àgbàlagbà máa ń sọ kí nìkan tó tún bí òwe wọ́n ní wípé tí ẹlẹ́bi bá ti mẹ̀bi ẹlẹ́bi kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀ sọ̀rọ̀ dáàdì ẹ̀ torí Ọlọ́run má jẹ́ ká pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ̀jọ̀. Eh, inú mi dùn pẹ̀lú gbogbo nǹkan tí mo gbọ́ lẹ́nu ìwọ tó jẹ́ àbúrò ẹ̀ eh, it's okay ọ̀dẹ̀ tún sọ̀rọ̀ kan sí ọ ní ẹlẹ́bi yín ó ti mẹ̀bi ẹlẹ́bi ẹ̀ẹ́dẹ̀ fẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ eh, èmi wá aṣọ yín ní tẹ̀gbọ́ntàbúrò yín o ẹni pẹ́ lórí ìkúnlẹ̀. Ah, ṣe sà fọlá mi ṣé nǹkan tó máa sọ nìyẹn pẹ̀lú àdúrà kan tó fi ṣe àwọn ọmọ wa. sweetheart lówó tó ń ṣe bí ọmọdé báyìí ah, ṣé bí wọ́n ṣe ń bẹ̀ wá yẹn ṣé kò tó ni ṣé àwa jẹ́ bí ọlọ́run ni ọlọ́run gbọ́ à ń bẹ̀ ń gbọ́ ọmọ méjèèjì ló kúnlẹ̀ ń nà ó sọ́dọ̀ iṣẹ́ ẹ̀ ẹ̀ wọ́n ẹ̀yin ọmọ mi eh, èmi ti gbọ́ ti yín eh, ọmọ àlènà ń bẹ̀ tí kì í gbọ́ mo ti dáríjì yín ẹ̀dẹ̀ fún mi ní ìṣẹ́jú méjì kò sí wàhálà. ó ní ó ní ọ̀rọ̀ tẹ́mi náà tó fẹ́ bá yín sọ. kò síbi táwọn lọ sí ẹ̀rọ là wà ẹ ṣe sà ẹ ṣe ẹ ṣe o ṣe ṣe ṣe. wọ́n ti gbọ́ kí ni máa wo ẹ̀dùn náà ẹ̀dùn lè wọ́n àwọn ọmọ bímú àwọn ọlọ́túnbọ̀ máa bẹ̀rẹ̀ rẹ̀ sí inú wọn ti ra ẹ. ẹjọ ẹjọ má pariwo lé mi ẹjọ ẹjọ ẹ má bínú ẹjọ ẹjọ ra ní dáàdì ti bá wa bẹ̀yìn ètò ẹ má bẹ̀yìn. it's okay. iṣu ni iṣu ni ẹ Ah! sà. kí ló. àwọn oníranù. ó ti pẹ́ tí mo ti rí ibi tó ti ń fi ajá bọ̀ gun kárí kan lẹ́yìn nonsense. ó kiri oríṣiríṣi. wọ́n máa tún ẹ̀yà o àyà kò mí. oyin dà ọ̀rẹ́ mi oyin dà oyin dà ọ̀rẹ́ kí ló ń ṣe sọ̀rọ̀ òwe ẹ̀ ẹnu máa ṣe all of those guys máa bá mi ṣe now. Ah, so òun sọ fún mi sí pé ìlú bá dúró ọkùnrin dùn bíi pé gbogbo akátàkùn fún àtọ̀dọ́ yìí kò sí ibi kankan ni wọn kí máa ṣèwé fún ẹ orí sùn sọ pé òun fẹ́ fẹ́ mi ó fẹ́ márì mi ó fẹ́ fẹ́ mi ó máa bá mi ṣe sẹ́ ẹ̀ ń dúró ṣùgbọ́n tí pé lọ́jọ́ kìíní àná tó fẹ́ wá sọ́dọ̀ mi mo sọ fún yín pé ọkọ mi ò sí nílé ni mo ṣe gbà ẹ́ sílé pé ó travel ó lọ ṣiṣẹ́ wọ ọkọ mi ti pè mí o kò dẹ̀ ní pẹ́ dé tó bá dè mọ́ pé kò gbọdọ̀ bẹ́ nínú ilé yìí. ọ̀gbọ́n mi that means you need to sort yourself out nǹkan tó lè yẹn ọ̀rẹ́ ó ní láti understand wọ́n wáṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń béèrè iṣẹ́ wọ́n sọ̀rọ̀ ṣọlá ṣọlá ìwọ́n bí ò dẹ̀ ní ṣọlá ṣọlá ọkọ mi gan ó ti ṣí mi lẹ̀ kò pé kọ́ mi mọ́ ti ṣí mi lẹ̀ orí oko òpè ah, in fact orí oko ó ti dàrú ah, ah, ló fẹ́ kí ìyá àdúgbò bí wọn ni àbújá ẹ̀gbọ́n mi ni màá ti lù wọ́n bàjẹ́ bàjẹ́ bàjẹ́ yes ìwọ́n fẹ́ wọ́n ti ṣí ẹ̀ tipẹ́tipẹ́ ó kì í ṣe ìyàwó àti ìyàwó burúkú yẹn yẹn tí ò ń gbé láti nàìjíríà tó tọ́jú ẹ tó gbé wá sí ibà ẹ tó yẹ pé àyè lò dídé òun wá dùn àwọn oníṣe bá ṣe wá sí. kí ti ẹ̀gbọ́n lọ́jọ́ kìíní àná tí mo dá yìí ń bẹ sọ̀rọ̀ kí ló dé tó ṣe máa ṣẹ́ wọn. Ah, ah. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣàlùkò wọn á ṣẹ́tù bí bàyìí gbogbo àgbo tí mo gbọ́ máa yẹ ọ̀rọ̀ orí ẹ̀ lọ́mọ fi. lóyún aṣẹ́ ìgbẹ́ ìgbẹ́ ayé ti máa bẹ̀rẹ̀ tẹ̀lé bí ṣe mo máa fọ́ tó máa fọ́ fún òṣèlú yẹn tó aṣọ tó ti máa bẹ̀rẹ̀ tẹ̀lé ọjọ́ mi ọjọ́ mi tí wọ́n dọ̀rọ̀ alẹ̀ wọ́n wà nínú òṣì kí wọ́n ṣe disgrace mi ní gbogbo àdúgbò gbogbo àwọn ọkùnrin ló ti bá sọ̀tọ̀ àwọn ará àdúgbò gbọ́ ojú tì mí ti bá bọ́ta ẹ́ wà á tún tẹ̀sí mo tún mú ṣàǹdà ní ìlú mi olè ojú mi kí ni màmá mú wọ́n bá mi fi sọ fún mi ṣé wọ́n yé tí èmi mi rí ẹ́ màsùn nípa bò màsùn kíríkan bò màsùn tọ̀wọ́ bò ọjọ́ mi ti bọ́ wà ó bá fún mi láì ó ti wọ̀ kó ti ti yá lọ́wọ́ ṣé ló bá a ṣe sọ́wọ́ because bí ṣe wà yìí ẹ́ o ti fẹ́rẹ́ tó go yìí ṣùgbọ́n ó ti ó ti ti go afro ó ti go ṣùgbọ́n ní fún mi ẹ̀ ṣé ní fún yẹn ni yóò rọ fún tòṣìlẹ. kò lè tó yẹn kí ló dé kí la gbé kí lọ jù kí ni lórí kíní yìí náà mo á sẹ́ta ara mi ṣèlú mo á sẹ́kù sí bíbá ẹni owó ọkọ tó wá sí bíbá tí ó sì fún ẹni ṣó dá one second ló fi ní gbogbo ọkọ ẹni ni. lẹ́nu mi ẹ̀yìn ọ̀gọ́ ìwádìí mi máa dé ọ̀rẹ́ sísá you hear me you be still in my house. ẹta sọ́dún tó a mo tún ríran ilé ìrí ọ̀rẹ́ mi tó ń para fún mi ó tún fẹ́ gba fruit lọ́wọ́ mi kí ló dé tangerine tangerine tẹ́tẹ́ nǹkan ọ̀bọ̀ ọ̀rẹ́ mi ò lè bá mi jà ọ̀rẹ́ mi wá títí títí títí láti máa ṣọ̀rẹ́ wa ó yà pọ̀ understand màá ò lè bá mi jà mú ọkọ ló ń kọ̀ ń bí ẹ lára ẹ̀ tó yà pọ̀ òun màá sọ̀tọ̀ ó rẹ́rìn sùn kò ní yẹ bó ṣe ń lọ nà má bínú à ó lè bá mi jà ó à ó ṣàmọ̀ mi tẹ́lẹ̀ nà àbí èmi àti sọ̀rọ̀ wa ni àkójọ àparí ẹ̀ náà ni kí ló wà ń bẹ̀ wò yẹ mo ta ń green jọ. Um, princess princess kí ni nǹkan tó fẹ́ kankan ẹ̀bẹ̀ wo gan pàtó ló ń bẹ̀ mí fún àwọn Yorùbá ní wọn ò kí ń sun ẹran mọ́ kíkan ìkan pa tí ti fẹ́ kan tèmi pa báyìí kí ló fẹ́ gangan tó bá jẹ́ ti ìfẹ́ ni you know I love you bó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. bébè ọmọ pé mo ti sọ fún pé kó má wariwo ọjà yà pé mi gangan tó bá ń ọjà òní kò wọ dáàdì kan protect me mi as a man àwọn ọ̀dọ́ mọ̀ pé mi nìkan ló wà lọ́wọ́ wọn wọn fẹ́ kẹ́ni kì í ṣe yín dáàdì love ẹ kò ta àwọn kò fẹ́ fi ṣàkárẹ́ ẹni kó lè mọ̀ bóyá ọlọ́run ẹ̀ princess ìkànnì ẹ how to be self centered jew tí ẹnìkan ló mọ̀ ok ok ó dìgbà tí n bá wo kí n má wo ariwo ọjà tó bá pa mi tó bá fi òkú mi ránṣẹ́ sílé sí ìyá mi ló máa tó mọ̀ kí tó mọ̀ pé nǹkan ò dání kí ló lè ṣe fún dáàdi ẹ̀ tó máa fi bẹ́ẹ̀ ṣó mi ó dẹ̀ yẹ ìbọn sí mi wọ́n bọ́ lé mọ́nì um, a kàn ń sọ̀rọ̀ pé báwo ni a ṣe máa ṣe. Um, mo rò pé lóyún rẹ̀ pé ó dàbí pé ikú wò lórí ẹ̀. mo rò pé lórí burúkú ni ìwọ mo rò pé ló ṣì ní ẹ tí ò kú tí ẹ rìn lórí ìwọ alákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ pàdé ẹ̀ ń gbèsè ayé ẹ̀ lórí pé wọ́n fẹ́ pa ẹ̀ nìyí ẹlẹ́ẹ̀kejì oníbàbá ẹ̀ tún yọ̀ bọ́ sí ẹ wọ́n sọ wípé ẹ̀rìn ìnílẹ̀ ìdílé wọn torí pé dádì ẹ yọ̀ bọ́ sí mi ó mọ̀ pé gan yẹ kó ti pa ẹ́ ṣé mọ̀ pé fẹ́ pa mí ò fẹ́ kí n fojú sunkún ọmọ ọlọ́run òdò ní gbà fún ẹ láéláé torí tó bá máa wáyọ̀ wò wàá wáyọ̀ wò síbi tó máa da ọlọ́run òní jẹ́ kí n fojú sunkún ọmọ torí mi ò ní mọ sàárè ọmọ wọ́n ṣépè fún ọmọ fi ṣe ẹni ṣé tó ẹ̀yà wò mí bí mo ṣe wà yìí ṣorí kò kọ́kọ́ dìde tó o bá ga sókè sí ilẹ̀ bá ga jù ẹ lọ wàá wá bá mi sọ fún dáàdì ẹ wípé òkú ẹ ni màá fi ránṣẹ́ tó o bá tètè ẹ̀yà kọ́ni tó ṣubá síta. mo rò pé ní ẹgbẹ́ òròǹjẹ lọ oníyà tó ṣùgbọ́n báyìí tó bá gbé ẹ̀rọ kọjá ti rẹ́sẹ̀ nílé kọjá ti tún bí ẹsẹ̀ nínú ilé yìí ọmọ jàtijàti ṣọ́ọ̀gbà ẹ̀dọ́ mi rọ́dọ̀rọ̀dọ̀ àtọ́lọ́sì wọn ni wọ́n máa pa ìjà tí ẹlẹ́sẹ̀ tó sọ tó òwò yìí ibà máa bẹ́ẹ̀ ni màá fi pa ẹ̀ dànù. mo rò kọ́ ṣépè fún mi. dúró sọ̀rọ̀ pé lè dá mi nú ni wọ́n béèrè lọ́wọ́ ẹni sọ̀rọ̀ pé lè dá mi nú ni. àwọn ọ̀rọ̀ pẹ̀lẹ́ mi tó bá dìjà. kí ẹ̀ bára ṣe kí ni mo sọ fún tèmi gbọ́ ṣé mo sọ pé ìwọlé wọn wọn ni orí mi ṣe mọ́ ló ti ń sú ẹ àbí wọ́n ṣàgbọ́ gbogbo díẹ̀ ní nǹkan tẹ́ ẹ sọ. oníwọ́n yọ̀bọ̀ òfin tírẹ́tì ta ni. o máa kú ní ẹ̀sẹ̀ tó bá lọ síbẹ̀ torí bàbá yìí máa mẹ́tì ọ̀pọ̀ òun bẹ́ẹ̀ ni mo mọ orí wọn ó máa pa dànù ni bẹ́ẹ̀ ni òtí pẹ̀ fún ọ máa pa lórí ọmọ yìí kọ́kọ́ fẹ́ kú ẹlẹ́kejì bàbá ẹ̀ tún sí ẹ ọ̀rẹ́ tún nígbà lọ́fẹ́ kú tí yóò fi ṣí ẹni ṣé kò ti yẹ kí fẹ́ ìfún ẹ̀ wípé ikú wà lórí ọ̀rẹ́ òun bàbá bí èrè olóyè kú kúkúrú á máa pariwo ìwọ gbàgbé. yes ó sì sì bẹ́ẹ̀ jọ. ọ̀rẹ́ kí n ti jí. egungun bá máa ń ṣàkóso bá sọ̀rọ̀ àlọ́kọ mi wà nílé. aṣọ́n ti nà mí ẹ mọ̀ jáde sẹ́. ẹ kí ló wá ṣe. Ah, mo wá tọ́ sílẹ̀ báyìí ní òòlù nífẹ̀ẹ́ fún ọkọ mi mo sọ fún mi pé tí ọkọ mi bá ti dé òòlù bí bí òòlù wá bí mo kí mo ti sọ fún ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó yà ah, ah, wọ́n fẹ́. oh just some crazy ká gbàgbé pé oko tá a bá sọ̀bọ̀ pẹ́ ṣòun ló fà ah, tèmi ti bá mi yá kò sọ́kọ̀ kò sọ́mọ kò sówó kò síwẹ̀ kò sífẹ̀ kò ah, tún sọ̀rẹ́ àwọn òtún nílé nínú òtútù yìí àwọn ah, ti kó pa nínú wọn máa ṣe tán ni wọn máa pè é pásítọ̀. Yes, Pastor. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kẹ́nikẹ́ni tó bá gbàgbọ́, ó má bàa ṣègbé ẹsẹ̀ mi kọ́ ni iye kíkọ́ ni à ń jẹ náà tuntun mi hello. hello hello pastor èmi ni hello. hello. oyin oyin dàmọ́lá kí ló ṣẹlẹ̀. èmi ah, ni oyinda bá mi ayé mi ti bàjẹ́ mo wà níta ìyà ń jẹ náà ti lé mi ìyà ti jẹ mí gan agbègbè wọn ti fìyà jẹ mí mo wà níta nínú títí mi nílé mọ. ó ní onídààmú ńlá ó sì kìlọ̀ fún ẹ o ajá tó bá máa sọnù ni kí n gbọ́ fèrè ọdẹ pẹ̀lú ọkọ̀ tí mo sọ fún ẹ. bẹ́ẹ̀ni mo nílé mo níbi tí mo máa tún sí ìmọ̀ wọn. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ok màá ra màá send owó sí ẹ lálẹ́ yìí kò fi gba hotel. ẹ máa send owó sí mi lálẹ́ monogram hotel hotel ok ẹ ṣe máa ẹ ṣe máa ọ̀la kọ́ ọ̀la. ok tílẹ̀ bá mọ́ máa ra tíkẹ́ẹ̀tì máa sẹ́ǹdẹ̀ sí ẹ kó máa bọ̀ ní New York. ah ok ok tíkẹ́ẹ̀tì wá sí New York mo máa wá New York mo máa wá New York mo máa wá mo máa wá mo máa wá iṣẹ́. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ní láti gbàdúrà aláàánú lọ́lọ́run jẹ́ ká gbàdúrà torí ọ̀rọ̀ ẹ fẹ́ àdúrà báyìí ó sì ní láti kún fún àdúrà gidigidi o àwẹ̀ àtàdúrà máa gbà máa gbà ṣé forty days ni àbí thirty days àbí twenty days wọ́n yí ẹ̀gọ́ máa gbà máa gbà máa gbà òwúrọ̀ àtàdúrà òwúrọ̀ àtàdúrà òwúrọ̀ àtàdúrà máa gbà mú mi máa gbà máa gbà mo máa gbà ìyá yín ti pọ̀ jù máa gbà títí ọ̀nà ti fẹ́ ló mi pa. ìyá bàbá wí ọba jẹ́ kó gbọ́ ọmọ yìí káì. ẹ ṣe ṣe ṣe mi ò tún kòkòrò ti bá mi o. ìyá ìyá máyà lẹ́mí o ìyá ìyá máyà lẹ́mí o ìyá ìmọ̀dé àti ẹ̀ṣẹ̀ mi. mo ti pinnu láyé mi pé mi ò báyà rẹ mọ́ àní mo ti ṣèpinnu pé mi ò fẹ́ yà nílé mi oríṣiríṣi ọ̀nà ṣóun ni a lè fi jẹni ìwà mi ìṣe mi kó má kó ìyà jẹ mí o mo ń ó ṣá dákun. ìyá ìyá máyà lẹ́mìí o ìyá.